ní bàbá kan. bàbá rẹ̀.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 Then we clear? Clear. My boss coming now? Yes, we are good. Are you sure? 100. Hmm. Of Lagos. Everywhere is clear. oh, bá wà máa ká bójì rẹ̀ lò bóòlò. Bó bá wà fèrè mọ́tò ẹ pé kó jí rẹ̀ ní ìsàrẹ̀ o. Bí dádì of Lagos bá eh. ti jí rẹ̀ mo pa bùṣẹ́bùṣẹ́. Ìrẹ́ gógó ní dúkọ̀ gógógó.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 hey eh, eh, hey eh. hey so na so dem a big person you no get strong hand abi you no sabi eat and well. no worry now. no try. Yes, boss. Ah!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 yẹ two thousand yẹn máa kó yòókù. Ah, olówó kì í pariwo olówó kì í ṣe kí. kì í pariwo mo kì í pariwo. ẹ jẹ́ ká lélẹ̀ ká máa lọ ọdún yìí dádì of Lagos ah! owó ló lè ṣe o.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 ní tí kálukú ń fà lọ yàtọ̀ ẹni tí ń fa gbó ń fa gbó ẹni tí ń fa tẹ̀sùnbà ń fa tẹ̀sùnbà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 dòfó ní ọ̀dà ẹgbà ọ̀yà mo ah, ẹgbà mi mo kọ aṣọ lẹ̀ fún wèrè ọ̀fẹ́ ló sọ fún. látàrí ah, yóò tẹ òun. sọ fún ìyá rẹ ní mo ní òbí lẹ. ẹ wo màá wọn jẹ kò ṣe dandan ká kò ṣe dandan ká kámú ká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 ìwọ má gbàgbé pa abẹ́yọ̀ máa rí mi ní rí mi bọ̀tẹ́ má gbàgbé kọjá ah, ah, twelve kò sófo kò sófo jẹ́ ẹ̀sìn ẹ̀ síwájú náà bọ̀bọ̀ jẹ́ ẹ̀sìn ẹ̀ síwájú. Ah. ọ̀rẹ́ mi àìná òru sùn a lọ má dágbére. Hmm. àjọkẹ́ ojú tó rí ẹ gbó hmm. iṣẹ́ wa ń kọ́ báyìí. iṣẹ́ iṣẹ́ ló béèrè ló fi dà lálẹ́ gàrà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

lórúkọ mi àti lórúkọ bébí mi ẹ fún wọn ní two hundred thousand. talk and do. àgbélé àgbélé kò sí ní gbogbo fún wọn ní two hundred thousand. sà ọ bí alájà wọn dákọ gbó lọ. olúwa ní sọ pé kò fún wa ní two hundred thousand o olúwa ní ọ̀rọ̀ máa lọ ní ọ̀rọ̀ it's nothing. a sì máa jà bí iṣẹ́ ọmọ Ìbàdàn bí iṣẹ́ ọmọ Ọ̀yọ́ wàá dé máa kì mí sí ìdẹ agbolé Aláàfin. ìdí ah, ah, ah. spirit gbé wa ni. ẹ̀ ìdí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 everything. Àìgbàdùn. Àlọ́ Ah, ẹ fún wọn ní one million. Ah, million. One million. Why are you maltreating me? Why are you doing this? mo bèrè owó lọ́wọ́ yìí ní àárọ̀ ìṣẹ́ni kí ó dùn ní kẹfẹ́ forty eight hours. mo wí ọṣẹ àwọn èèyàn wọ wọ́n ní ilé ọ̀gbùnkùn yẹn kí ló fẹ́ kí ló fẹ́ kú bù. títí méjì ni a ò lè lọ sẹ́ à ní kí ni problem rẹ níbo lọ́ lọ níbo lọ́ lọ jọlọ bá lọ ṣe bẹ́ẹ̀ àwọn ta ni àwọn ẹbí ẹ ni táwọn family ẹ ni oh. ẹ wo Diary of Lagos oh. Diary of Lagos mo ní nǹkan tó fẹ́ sọ ṣe ilé ẹ̀kọ́ yẹn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 Ya. Ẹ ká kọ́kọ́ mú. Ṣé ti wá kìsà? Ṣé ti wá kìsà? Ẹ I'm okay. I'm doing my job. What police job are you doing? CSO. CSO tó níbọn. Ilé ò pè. Ṣé torí mo ti respect yẹ? Jẹ́ jẹ́ kó rí ẹ pé ṣá. Jẹ́ kó rí ẹ pé ṣá. Ọ̀gbìn.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 it's nothing it's nothing. okay. iwájú ló ṣì lọ sẹ́yìn. Ah! Ah! wonderful ló wọ báyìí gbogbo eyín wọn báyìí. sir sir sir daddy of Lagos èmi ò ní ìdíye tó wù mí.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 mi lọ lọ sọ́dọ̀ rẹ̀ ká. yourself! Control yourself! Control yourself! Hey, order! Order! Order! Kọ́lá ṣẹlẹ̀ jẹ́ kí n yàn wọlé. Kílẹ̀ pé. CS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 ojú àbá pé egúnlégún jẹ́ ojú àbá kó wò lówó kó yìnyín ìràwẹ́kọ̀ ní kẹjọ rẹ̀ tó súnà ọ̀fàgìrì ọ̀gbàgìrì ọ̀gbàgìrì gbogbo ẹ̀yìn ògiri ó yẹ bá gba òrìnàjò gírígírí égbà ẹgbẹ́.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 kí ló dé olórí olóṣó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 àtàtà kò ń bẹ̀rẹ̀ mi àlẹ́lẹ́ yìí. kò gbọ́dọ̀ jẹ́ ọmọ ká tọ́mọtọ́mọ ká kó lè wọ́ bí wá ọkọ tó bá wọ́ bí nǹkan máa ṣe. ó lè ṣí ọ̀pọ̀ ọdún bíbí ìsìnkú wa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 ojú àmì o lábẹ́ ọ̀sẹ̀ two hundred million. mo ti sọ ní ilé o ẹlẹ́dá mi. Lelele. Ìjẹ̀ṣà. Ọ̀blélélé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 lele, lele, ọ̀fìlélé ọ̀fìlélé ọ̀fìlélé ọ̀fìlélé lélélé lélé olórun òfò jínú orun yà. ìyá wèrè. kí èrè ọjẹ́ lajú kẹ́nẹ̀ nìkẹ́nẹ̀. a kì í di ẹ. kí ni gbogbo pálapàla yìí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 send it in. ọ̀tá yẹn di next friday wọ́n tó dé ṣá. no no no no short short trip ni. ọ́fíìsà kò sí wàhálà o ẹ̀jọ́ ara yìí o. sọ́nsà sọ́nsà. bye ma. guys let's go let's go let's go. kẹ́ take care. sọ́nsà. jọ́nsà jọ́nsà. níbo ló wà ní ìwà àti àwọn tí wọ́n ti gé sí.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

ìyìn sọ́bí sọ́bí tó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 ṣọ́. <laughs>